bá sì mọ̀mọ́ ní ó ṣe máa wọ́n kí ìgbà ẹgbẹ́ tó forí kan ẹ̀lẹ́ mẹ́ta lórí irun oní yóò jánu yẹn yóò sì kọ́ mọ̀ mí ni ẹgbẹ́ ẹ̀ lè bẹ́ mọ́ bù ibi tó yé mọ́ ẹ̀yìn se tó kù díẹ̀ káà tó tẹ́ fẹ́ tí ò kájú rẹ̀ ṣe lè mọ́ mu òun náà ni kódà tí a bá ń bẹ ní àwùjọ kan tó wa mọ́ṣáláṣí síbẹ̀ òun ń bẹ lọ́dọ̀ àwọn àfáàmì tí wọ́n sọ wípé ẹ má tí ìfún wọn mọ́ṣáláṣí yẹn o tẹ́ẹ̀fì rí ìmọ́mù tó kájú àti lò mọ́ṣáláṣí yẹn fáwọn èèyàn tó tí ní jẹ́jẹ̀ máa tó ní jẹ́ mọ́ṣáláṣí mọ́mù ni ó lè wá já àwọn ibi tó ṣe pé àwọn èèyàn tẹ̀ ti pọ̀ ìlú tó tóbi àbáyé tó tóbi lókè mọ́ wá sí àwọn èèyàn lọ́nà irú ẹ̀ṣẹ̀ ìláwòjọ àbí ìṣẹ̀lẹ̀ láti bí ẹ̀sìn gan so kò sí ìfọ́ àmánàmá láàrin lọ́kọ láya kò sí ìfọ́ àmánàmá láàrin àfàsọmọ kéwú àmánà òfin sọmọ àwọn èèyàn sọmọ ọ̀rẹ́ sọ̀rẹ̀ ṣe bí ìmọ̀rí àmánà sọ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ̀ láàrin lọ́kọ láya nìmùlẹ́ fi wọ́n wáyé lọ́dọ̀ Yorùbá tó já múlẹ̀ tó dàmí àbọ̀ ní dàmí tó bá dàmí kó bálẹ̀ lọ tó bá dàmí kó bálẹ̀ lọ ebe ìlú wọn jọ́ kí nígbàtí wọ́n bèèrè wo Islam ṣáàṣì ẹjọ́ kí ní Islam sọ ní pé ká máa múlẹ̀ mẹ́ni kí ló lè bá múlẹ̀ dé ìmúlẹ̀ yóò ṣe Islam inú asa Odùduwà nìyẹn kì í ṣe àṣà tọ́lọ̀ Muhammad sallallahu alaihi wasallam rí wípé torí ìjàmbá ti tí yóò bá sì ní ọ̀nà ní yẹn lọ ni fi ń dọ́gbọ́n ìmùlẹ̀ ọ̀rẹ́ àtọ̀rẹ́ fẹ́ torí pé wọ́n jàmbá kí ni àmánà ni níyàn tó wá jàmbá àmánà jù lẹ́yìn wàlá mùsùlùmí ni mùsùlùmí ni ìjàmbá àmánà wá bẹ́ẹ̀ látorí ìmọ̀ takosínà nábì sallallahu alaihi wasallam يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون ọlọ́lẹ́yìn mùmí ní òdodo ẹmọ́ jàǹbá wọn lọ́hun ẹmọ́ jàǹbá òjíṣẹ́ tó wọ́n sí yí bẹ́bá ilé jàǹbá náà tẹ́ jàǹbá náàbì dẹ́dẹ́ ní ẹgbàdà jàǹbá ara rẹ̀ tí ìjàǹbá ìjàǹbá ó padà bí nípa náà síra yín sùta ẹ̀ ní sọ ara yín ṣé kò mọ̀ lẹ́yìn síbẹ̀ tí ìjàǹbá súnà tẹ́ bẹ̀rù ọlọ́run òun ló fún ọmọ tí ó bọ̀ tọ́jú ọmọ òun ló bímọ tí ó mọ̀ òun ní ìlú bìlẹ̀ tí ó mọ̀ tó bìlẹ̀ ní lórí rẹ̀ òun lẹ́ fi ṣe bóyá ẹ fi ṣe ẹ teacher àti principal school tí ó mọ̀ ṣe wàhálà lọ́sàn-án lóru pé èèlò ni ọ̀gá lórí thirty thousand naira a ní bẹ́ẹ̀ ni ìtẹ́ gbèrú mi ó lágbára pọ̀ wájú ọlọ́run ní ìwé owó yìí ó lè wọlé lágo mẹ́wàá alẹ́ ajíà ní <laughs> dádì faruku gbogbo owó yìí náà àti nàdọ́kùsù tó parí yìí gbogbo àwọn ọ̀gá tó kù wọ́n ti kúrò ní skul látago mẹ́fà rọ̀lẹ́ ago mẹ́rin rọ̀lẹ́ ago mẹ́wàá lẹ́yìn wọlé yà ní bẹ́ẹ̀ ni mò ń prepare curriculum tó bá sì fẹ́ wọlé ni. ẹ̀rù àmọ́lẹ̀ mi bá ẹ̀ tó lọ́n wà lé ohun tó ní léèwé òun tẹ̀lé sùn òun ti lé sùn kó ti máa han oúnjẹ a kì máa ń fi àwọn kan ṣeré wọ́n lọ wá sẹ́yìn léèwé tàbí lè kéwù kan wọ́n gbé àwọn òfin kalẹ̀ conditions of service well yes mo lè meet up yes mo lè meet up yes ó bá ti wọṣẹ́ láàrin ọ̀sẹ̀kọ̀sẹ̀ méjì bá yàfá yóò yẹ́ ìpadà ni bá ní méjì bá wá pè wípé Mr. Wahab this very paper of agreement you signed it and yes of course I did but ẹ̀ ń wá late circumstance ni <laughs> circumstance ni àmọ́ tó wo steve bá parí lọ́mọ fẹ́ sanwó kí bàbá tó náà wá ní circumstance ni ẹ ò ní rówó oṣù gbà lóṣù yìí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn human rights human rights àti fíìsì pé àfáà súnà ló pe rárá o ẹ bá ń gbowó rẹ ẹ bá ń gbowó mi lọ́wọ́ rẹ o àmọ́ ìjọ tó ń jà ń bá àmọ́ ẹ̀lẹ̀ òun mà àpèjúwe yìí bó ṣe wá káàkiri nìyẹn dáàrú sàlàfíà nìbàdàn kọ́lá kó sàlékún àwọn àfáà súnà tí wọ́n bẹ̀ ń bẹ̀ dáadáa wọ́n fún mi nínú haadọ́rọ̀ kan níbi ọdún márùn-ún sẹ́yìn wọ́n pè ní àmánà mo kó wọn wò ní òun pé sọ́rọ̀ àmánà lókùtò yẹ ká máa ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkídà kò ètè yé lọ́bẹ̀ bọ́ ṣe pọ̀ ní ìlú tóun ọ̀rọ̀ àmọ́nà ọ̀rọ̀ àmọ́nà mọ́sà tẹ̀ ní Abu Muslim tí wọ́n program wọ́n ní tó fà fi wò pé ọ̀rọ̀ àmọ́nà lára ẹ̀sìn ni ń gbọ́dọ̀ mọ́ rẹ̀ bó a wa gan-an lẹ́yìn tí ń pera rẹ̀ mọ́ wa. ṣé kò rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí sàwọn ẹnìkan mú ká mọ̀ sọ ọ̀rọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ àárín ara ẹnìkan mọ̀ sọ fúnra wa wọ́n ní kiri yóò ibo ó pé èèyàn kan gẹ́gẹ́ bí plumber pé bá ń wo sáìtì mi problem so wà ń bẹ̀ mú kò tó sàn wá ìgbà tí yìí ń dé ó mú seventy five thousand naira wá lásìkò yẹn ibo yìí ni ẹ̀rùn pọ́n ibo rèé agídí wọn fi mówó jáde lápò ọlọ́kùn tó ní kálukú ṣe ó dáa ó bá rí bọ́ọ̀rà kan ó lè wá jẹ́ ìkàwání o ó lè jẹ́ sáláfí o gbogbo tó bá wò ó jẹ́ ó sà ní irúgbà ṣòkòtò rẹ̀ wọ́lẹ̀ eh, na afa afa come now come now go do the quotation for me brother yìí bá lọ ó ní estimate yi two thousand naira wá gbà tó ibo ibo ni ya á máa ṣàlàyé rẹ̀ ó defend the project eléyìí ló fẹ́ fi ṣe ó ṣàgbégbò materials tí wọ́n lò ó kàkalẹ̀ òun wá gbé tí ìtàkọ́kọ́ tí wọ́n tó ń kọ́ fún oní 75,000 naira ó gbé jáde ó wò síra wọn nǹkan kan náà ni tó ní àfà ọ̀lẹ́ mọ́ni go buy the materials come tọ́n bá lọ ra materials dé ló bá tún dé ó bá tún kó change seven naira ló bá tún kó fún ẹgbọ́n tí ibo yóò sọ ó ní tó bá ṣe irú pé òun fẹ́ sẹ́sìn ní irú Islam tiẹ̀ ní ìbá ṣe kí la gbọ́ ó ní islam tiẹ̀ yìí ó tó pé islam tiẹ̀ wù mí olóòótọ́ ìwọ ọtọ́ yẹn náà ní jẹ́ àmánà níbo ń ṣe ọlọ́ alẹ́ sọláàtì wasalam ókì tó ti gbà láàrin àwọn kẹfẹ́ ní gẹnu kúkú di ànábì àdé àmín mùsùlùmí èrè ní ọ̀nà àmánà màlẹ́ ni àmánà kọ mọ̀nàmọ̀nà ní mẹ́rẹ́dà mùsùlùmí mọ̀nàmọ̀nà wọn wà tí ò dáa òsàmánà mà àìsàmánà yìí nara àpẹẹrẹ pálkìyàmà oṣù mani tí ń túnmọ̀ sí pé àwátá ajá mùsùlùmí ẹjá gbìyànjú ká jẹ́kẹ̀ náà ọmọdé pàápàá jù olùsọ̀rọ̀ ọlọ́run mọ́jàmbá àmọ́nà o olùsọ̀rọ̀ ọlọ́run mọ́jàmbá o gbogbo tọ́lọ̀ bá ní oyí nínú ọ̀rọ̀ ẹ̀sìn ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kúrò bí bu ọ àbí wọ́n gàn ọ́ wọ́lọ́hì mi láìlẹ̀ àwọn zim akùsàgbégbé igẹ́ akùsàgbégbé igẹ́ lọ́dọ̀ àwọn tó máa ń pèpè sí súnà lábàlá mọ́síláhà mọ́síláhà mọ́síláhà èyí tó yà sọ àní sọ àwọn yóò ti máa ń nù sheikh lukman ìdílé ìsẹ̀kọ́ ní hàbílọ̀ lọ́wọ́ra ẹ̀ nìkẹ́ máa fásúnà ni wọ́n sọ fáwọn wípé ẹnìkan nínú àwọn tí wọ́n jẹ́ ní ńláńlá tí àwọn èèyàn náà ń wò wọ́n wípé bàbá ti ráwọn ilé nínú Islam lé ní àbùsẹ́bùsẹ́ tí sì ń bẹ nípò tó ga so pẹ́nìkan náà wọ́n fà sún náà wọn àti ẹjọ́ súnmọ́ra wọn so ẹni yẹn wá ń rí léètì àwọn ọ̀rọ̀ tí máa ń jáde láàrin òun àtẹni yẹn sí Sheikh Lukman náà tán wá sọ tán pé ẹni yìí sì dá o wàlẹ́ òun pò pò ti Islam òun pò pò Islam bí ó pò tẹ́ Islam bí ń ṣe kùnmọ́ láwọn bí léèrè pé ṣé ẹ sọ fún wọn pé àkídà àmàdíyà ò dáa tí wọ́n ń ṣe wọ́n lára wọn mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ orú mi gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ kí ló dé òfin sọ̀rọ̀ ẹ̀ ó ṣe ní sọ ó sọ nì òpó ẹ̀kí tí ni yóò sì já ẹja látàyè kẹmọ́ pàdé lálùkì àmà mọ́tò náà torí pé ẹ̀yìn òun fún ìkànnì wọn ìkànnì mọ́ yẹn wọn ẹ̀ńgbà tó wàá ṣe tó wá jẹ́ pòfẹ́sọ̀ ìsàmì sọ̀dí kí ló fi ń ṣèyàn ó lè mọ́ iye wọ́n bí sí ìjọ amadíyà ibẹ̀ ló ti dàgbàsókè so ó lè mọ́ ìrí àwọn tó kù díẹ̀ káàtó nínú tó sì pé dáadáa wọn nìkan lórí ọlọ́ tí wọ́n á fi wọ ti sẹ́gbù tìlẹ́gbẹ̀ẹ́ ìsẹ́kùnlọ́kùnlọ́ ẹ̀yìn lọ́wọ́n bá sẹ́yìn lẹ́sùn lórí eléyìí ẹ̀dàkùnrin bá ṣe research lé lórí kìí sọ̀rọ̀ pé ń fún níná iná kọ̀ òtẹ̀ nínú lọ́wọ́ tó lè fún yàn ẹ̀dàkùnrin bá wò ẹgbà wò lè sà ẹgbà wò lè sà ó sọ tó bá gbọ́ ó ti bọ́ wájú ọlọ́run bí ó sì bọ́ bí ó sì bọ́ tí ó gbà ó bọ́ wájú ọlọ́run. mọ́tà sòdodo ọ̀rọ̀ mọ́tì búyà so ibi tí ìjàmbá mẹ́rin ti kọ́ ṣẹlẹ̀ gan lọ́dọ̀ àwọn afọ́nidáwà ni àṣà àwọn tí ń ṣe wá sí ìgboro àní dáwà súnàgà dáwà súnàgà ẹlẹ́mọ̀ àti bá lọ fẹ́ sòdodo lẹ́nìí in fact ilẹ̀ òòrùn mọ́ àwọn yóò hẹ́tì rẹ o ìkínà àwọn sẹ́lẹ̀fù sọ wípé ìtẹ́kìláha yàtàrímùkà nẹ́ẹ̀sù wàlọ̀kẹ́rìhò oníbẹ̀rù ọlọ́run ọba àwọn yóò padà máa pọ́n ọlé kúrò bí wọ́n fẹ́ àwọn yóò padà pọ́n ọlé kúrò bí wọ́n sí kíní bí wọ́n fẹ́ tó bá fẹ́ tẹ́lọ́dọ̀ àwọn èèyàn fẹ́ wọ́n pọ́n ọlé wọ́n ń tẹ̀wọ̀n òsàn tó yẹ wọ́n sọ fún wọn lẹ́sìn wọ́n padà kàn lábùkù kẹ́yìn ni kò fojú tó àníyàn dáadáa bẹ́ẹ̀ ni àwọn tàbá ń gbọ́rọ̀ ọlọ́run náà tá ń gbọ́ lẹ́nu wọn ìjà àwọn kan tá ń gbọ́ nínú ọ̀rọ̀ fi jíṣẹ́ náà sáwà gan lò torí wọ́n tó bá lo ohun tó gbọ́ ọlọ́run wọ́n ni torí táfà tó ń sọ bá fẹ́ jàǹbá àmọ́ náà kò ní sọ fún ọ ti pé ìwà àmọ́ náà tí wọ́n gbọ́ gbìyànjú láti lò gbìyànjú kí wọn náà tún sọ fẹ́ lómi àpẹẹrẹ a rí láwùjọ wa a sì máa rí náà ní tálkì àmì èdè lára àwọn àpẹẹrẹ míì tí ó máa tọ́lọ tálkì àmì súnmọ́ hubbul ilmi wa zuhurul jahl ọlọ́ọ̀bá kò mọ̀ kó lẹ̀ àìmọ̀kan wà gbẹ́lẹ̀ ayé kan kò ní sí mọ́tọ́ lórí ilẹ̀ mẹ́ àríṣẹ́ Anas ọmọ Malik radiyallahu anhu wọ́n ní sọ fún wa pé ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ní inna min ashrati sa'a an yurfa al-ilm wa yathbut al-jahl wa yushrab al-khamr wa yadhhar zina anábì ka orísìí nǹkan bíi mẹ́ta mẹ́rin tí ó máa jẹ́ kan àwọn àpẹẹrẹ pálíkì àmọ̀sọ́mọ́ àkọ́kọ́ nù rẹ̀ ọlọ́wọ́ kà kó lẹ̀ kò ní símọ̀ ńlẹ̀ mọ́ èèmọ̀ ni ó kù àbẹ́wọ̀n náà káàrí lẹ́nu ṣe ẹrù pé àwọn tí wọ́n ń gbàgbọ́ láfà láwùjọ ẹrù pé súnà ni wọ́n ni tó súnà wọ́n mọ̀ láfà láwùjọ ni tàbá súnà wọ́n gbà láfà láwùjọ àwọn kọ́ àwọn tí wọ́n ń gbà láfà láwùjọ wọn ṣe súnà ìtí wọ́n sì rí lára àwọn tí wọ́n fi pé wọn láfà kìí ṣe kéwú agbára èṣù ni jàmá mùsùlùmí agbára èṣù àwọn ẹni ọlọ́run nìyẹn wọ́n bụ bẹ lóde kan jọ kan nígbà tó ọmọ kan fẹ́ ṣe kíní kan àbákọ́ ṣe báyìí iná àtọ́ ìnà kí wọ́n ó ní méjì lára ọmọ ni ah, ṣé iná àtọ́ iná bí náà ṣé iná àtọ́ iná bí ká ti mo ní kí ni gbogbo jẹ́mọ̀ wá ṣe onírúgbà àwọn èèyàn ni pé ẹ́ kò dákẹ́ ẹ̀mọ́ ìyájú sáwọn ẹ̀lọ́ àwọn ẹ̀lọ́ kò dákẹ́ ẹ̀mọ́ ìyájú sí o èyí rí wọ́n fún o mo ní kí ni kẹ́ kẹ́ kẹ́ gbogbo àpótí àti ìjókòó tí ń bẹ ní abẹ́ tẹ́ǹtì rẹ̀ lẹ̀mọ́ lórí tó bá ṣe tó gbìmọ̀ jáde kí lẹ́fẹ̀ ọláwọn olùfojú ẹni ọlọ́run àwọn òfà ìwà tó wù ú ju tàwọn olè lọ torí tó fi rinlẹ̀ ní wípé ẹ̀rí níbi mi ìṣe jẹ́ mo sì fẹ́ kẹ́ gbà kẹ́kẹ́ gbọ́n mi tí mi rí bẹ́ẹ̀ ó tún bà kídà yín jẹ́ inú wọn bẹ àwọn bàbá ìgbà tí wọ́n bẹ̀ wọ́n dáadáa ni iná àtọ́ iná tá a fi ṣọ́nà sí ọlá ẹlẹ́ẹ̀kan náà náà láfi mú kúrò lára rẹ̀ iná àtọ́ iná iná àtọ́ iná wádìí súra iná yìí ó dápá àwọn ẹni ọlọ́run láwùjọ àwọn onímọ̀ nìyẹn abẹ́rẹ́ kò tí ìbàjẹ́ o ìsìn ga báyìí kò tí ìbàjẹ́ rárá nígbà àwọn ìmọ̀ta rí o kò tí ìbàjẹ́ o kágbà wípé àpẹẹrẹ alkiyama ni kò ní sí ìmọ̀ lórí ilẹ̀ nǹkan mí ni ó kù bóyá ibi tá a bá ti rúra àwọn bàbá báyìí táwọn èèyàn ń pè láfà àwọn tá a bá jó sùn láyìíká wọn àlejò lè sí wọn ẹja súnmọ́ wọn. ẹjẹ́ sàlàyé ọ̀rọ̀ fún wa ó lè ṣe é ṣe kọ́nà sí ìmú gbọ́ kí wọ́n gbà bàbá ti lo ṣókímọ̀ pẹ̀lú wọn a lè fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ àní wọ́n ti ń bẹ nípò ìjáfà fáwọn èèyàn láwùjọ fẹ́ tó a lè fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ bàbá láwọn bá sọ̀rọ̀ ọlọ́run mọ́ àwọn ọmọ wọn já súnmọ́ wọn àwọn ọmọ ń kọ́ ìjábá wọn dọ́rẹ̀ẹ́ káfí dáadáa ẹ̀sìn wọn wọn káfí dáadáa súnmọ́ wọn wọn káfí dáadáa tí jẹ́ta àhúdì wọn wọn bóyá tó náà bá ní káwọn ọmọ gbọ́ yé wọn ò ríṣẹ́ ṣe lára àwọn bàbá yìí bí wọn ò sì ríṣẹ́ ṣe táwọn bàbá bá ti yọ tán kí n tó ìdè láàrin nínú fámìlì wọn súnmọ́ ní ó dìde. ara pẹ̀lú alkiyama ni àìmọ̀kan yóò gbàlú jẹ́ ti já mọ̀ kalẹ̀ pé nínú àwọn àpẹẹrẹ alkiyama ni pé mímú ọtí kódà tí wọ́n ń bá ẹnu jẹ́ ni pé àwọn yóò sọ ike ìkẹ́ nínú àwọn mùsùlùmí bí nílé ìrìnjọ́ kan wípé salamu alaikum stars ṣé lóòótọ́ ni pọ́tí mú ìdánú ẹ̀sìn wọ́n ní lóòótọ́ ni kò síyè méjì tí ò mo ka sóra ayà tí mẹnu sọ́ọ̀tì mayida mo kà á fún tọ́ ó yìí náà náà mà torí tí wọ́n ń fi ọtí sin ọlọ́run mo ní lọ́nà wo ó ní láwọn àdúrà kan tán máa ń ṣe tó ṣe pé wọ́n gbọ́dọ̀ mú ọtí kí wọ́n tó ṣe é ní tí mo fi sẹ́ni yìí o tí mo fi wá sọ́dọ̀ mi mọ́ láti wá béèrè ìbéèrè ọ̀rọ̀ tí mo dáre o mi ò mọ́ lọ́rọ̀ níta mo rí pé kì sálámà mọ́ ó bá ṣe ájúrù ni tàbí mi lẹ́kì í ṣe ájúrù rẹ̀ láwòkọ́ gbọ̀dọ̀ mi ì ṣe ájúrù inú mi já fi kí mo bá lò ká má lè kú mo bá kú sí ájírù mi nígbà òṣèré ti fá ọba tó ń padà ń kírun ó ní mo láwọn ẹni ọlọ́run pé wèé tí mo ní ẹyin wọn náà ní àyà tí mo kà pé wọn náà mà ó ní ẹyin ẹni tó bá ti ń ta àyà kùránì kì í ṣe ẹni ọlọ́run omi hàn tí bá yẹ ìlú ẹ̀lájọ kà yìí àbọ̀ orí jù ní ok ẹni ọlọ́run oníbẹ̀ẹ́ ni òfin ta ló yẹ kó tẹ̀lé olófin ọlọ́run tọ̀ nínú òfin ọlọ́run ni pé ó ní sars amaria ọ̀nà tí mo dánù tó bá ṣe wípé àwọn èèyàn kan mú lásán ní mú ti fàájì ọ̀rọ̀ fẹ́ kéré ṣùgbọ́n wọn ti ń fi ọtí mú ti sára wípé nínú ọ̀nà tẹ́fìlì rọ́lọ́wọ́n bá sì ní mú tí àwọn ìṣẹ́ ní máa mú tí wọ́n kò sábẹ́ bá fẹ́ ṣe ìwòsàn ìwòsàn ní gbogbo abẹ́rẹ̀ kan jọ kan ẹni ọba mú sí àtìlẹ́ máa kírun lẹ́yìn ẹ̀ àbá lè kírun lẹ́yìn ẹ̀ mo ní kílẹ̀ rí tí ẹ rí tẹ́jú mọ̀ pé mu tí ìlú kan lọ́sùn state yìí ní dákọ̀ ọkọ̀ ìlú ọlọ́kọ̀ foríjì mi fúnṣẹ́ ìṣúná dákọ̀ ó ní wọ́n ti máa ń sọ àwọn náà sì ń fúnra mà àmọ́ ilé tó wá béèrè ni tó wá jẹ́ àwọn bàjẹ́ àwọn ọmọ tí bàbá rán ní ọtí èyí tí wọ́n pè ní ọtí àgbà that is wèrè àgbà olólọ́rán so ọmọ yẹn wá dé bí a kò rí i tí yóò tètè mọ́pọ́lọ èèyàn dàrú kò ríra tí wọ́n láwọn ọmọ ọmọ yẹn kàn gbé wọn mọ́ṣáláṣí ni ló sì gbé fún bàbá bàbá náà bá gbẹ́bu jáde inú àpò láyè tí mọ́mù ń dúró sí kódà kò tíì kú láyè mọ́mù bó ṣe sálámà náà ni ó yá lọ́ba ń kínú wa àmọ́ bá jìbà ha ah, eléyìí ò mú délé ìpadà kò gbà mí wá pé irú yìí ni kí wọ́n fọ́ tọmọ yẹn bá gbélé padà lójú àwọn náà ni bàbá ti ń bu ẹbú sínú ọjọ́ pé à lẹ́yìn ọba gbélé ọ̀dà àǹsọ̀ yìí tọ́wọ́ ayé ó ka yẹn ni. ìyẹn lè yí ìsìn sáwọn oṣù màá wọ́n fi kí lẹ́yìn rẹ̀ náà ní báyìí nísìnyí ẹ lè kí lẹ́yìn rẹ̀ mọ́. torí pé ó ti sọ Tinubu gan kọ́nà kó forí yíyan kó mọ̀ ní kó ti sọ di ẹ̀tọ́ wàtàlílù máa haramallahu kúfòrò kíyàn sọ tọ́lọ́wọ́ bá ṣe di èèwọ̀ kíyàn sọ dẹ̀tọ́ ìwà kèfèrí ni tó ló gbàyé bẹ́ẹ̀ náà ni zina tí a tẹ̀fẹ́ sọ lórí yìí tí zina ń bẹ àbí òsì tí àwọn èèyàn sábà àwọn èèyàn ṣe zina ojú zina ọwọ́ zina ẹsẹ̀ ọlọ́run kúmọ́lẹ̀ ṣàánú wa ni o gbogbo ọ̀dọ́ ń súnà tó súnmọ́ social media àfi ká gbìyànjú ká pojúmọ́ àfi ká pojúmọ́ torí pé ó ti níyàwó lé alhamdulillah òfin zina kiri bẹ́ẹ̀ ò tí níyàwó lé ọlọ́run ní kó gbàgbọ́ òfin zina kiri ṣùgbọ́n àwọn zina tá à ń fojú wò nínú àwọn social media ibo la ní fẹ́ ṣe wọ́n àbá ìrírí Twitter Facebook backbook WhatsApp gbogbo rẹ̀ eh, gbogbo tògó gbogbo rẹ̀ ẹlòmínà àwọn kí si sí láǹfààní tí wọ́n tí wọ́n gbọ́ àwọn nǹkan tí ò da ìbò láti máa rí àwa protect tí ò ní máa wa torí tójú bá rí ọkàn sábà kú ń bẹ́ bọ̀rọ̀ ìtójú bá rí báyìí ọkàn sábà sí kí ni kú ń ó sá máa ní mọ́ nìyẹn ni <laughs> ara ń tánà ìwùjì sọ kalẹ̀ pé yóò máa ni ní zinodi pọ́ńtọ̀ nínú ẹ̀sẹ̀ tó dùn dájú lé ní zina wà ẹnìkan yóò ló dùn dájú bí wípé bó lówó ó rí zina sí torí pé àwọn kan ń bẹ wọn kò nídìí owó lábàlá ilé ìkàtàrà olólobó brother and brothers sisters ẹ̀ndì one láti mọ́ra wa náà so dáàdì mi dẹ̀ ní wọ́n ti bá parí hnd a ah. láti ẹ̀dùn wọn ẹ̀túká tó rẹ̀ fẹ́ rìn ìranùdà hnd2 ẹ̀tún lọ ẹ̀tì ẹ̀tún darí dé mo cherish life sáyé wọn gan mo ti wọn gan tẹ́ra pamọ́ ó jẹ́ lálàṣẹ́ àwọn tó fi wá mọ̀ ọmọ àwọn gan pé akíbi nìkan ni wò tí ì ṣe akíbi nìkan ni wò tí ì ṣe bíbó àbí wà nímọ̀ nìkan ni wò tí ì zina ara zina ojú word of mental fornication zina ọpọlọ mọ̀ fojú yàwò rárá obìnrin mọ̀ fojú yàwò ọlọ́run kó ṣàánú wa ni o mo gbọ́rọ̀ kan lẹ́nu Dr. Sharafudin hafidhahullah wa ra'a ní lẹ́tọ̀ wọn kan nígbà tó ń sọ̀rọ̀ nípa tó rí báyìí wọ́n ní wọ́n ti ṣe àwọn glasses kan jáde bẹ́yẹn bá fi sójú bí àwọn ìmáàmù wa ṣe fi tí wọ́n ní báwo <laughs> gbogbo àwòrán obìnrin náà mọ̀ rí sẹ́yìnjọ́ tí mo gbọ́rọ̀ sì ń bà mí torí pé fẹ́ bá ti sójú báyìí kí ló fẹ́ wọ̀ lẹ́wù gbogbo obìnrin ti lúwò rẹ̀ tí inú ló mọ̀ rí ní ìsìlẹ̀ sọ pé rọ́ni ṣe bí mẹ́ṣínà wọn lọ́dọ́ ní ṣe scan ẹwù gbogbo ọ̀nà tí ṣàtọ́nù fi sọ zìnà di pé mọ́ wọ̀rí jókòó nílé ó rí zìnà mọ́ lẹ̀ lọ́sọ tẹ̀ gbogbo ilé ìtaba sọ ilé ní sọ pé advancement in technology pọ̀kí túmọ̀ sí ìṣẹ̀lẹ̀ ìsìlámù àpẹẹrẹ alkiyama ni wọ́n lọ tàṣọ síwájú bẹ́lọ́mọ̀ subhanahu wa ta'ala kó sọ wa kó gbogbo aburú ìgbà yìí lára àwọn nǹkan tá gbọ́dọ̀ máa pé ó máa ṣẹlẹ̀ nínú tí ń jápẹrẹ ọ̀rọ̀ alkiyama alhard alhard ìmọ̀ para nípa púpa eléyìí náà ó ṣàfihàn nínú hadith ń ọlọ́run sallallahu alaihi wasallam tí Abu Hurairah gbà kílẹ̀ máa rí kámẹ́ ní mọ̀mọ́ láwùjọ kọjọ ayé máa ń súnmọ́ nígbà òní lẹ́sẹ̀ mẹ́yìn subhanallah àti kí àyílà kẹ́ tó sọ kẹ́ tó ṣe mọ́gìrìbì ti wọlé so ìsẹ̀mí ìgbà tá ń lò yóò máa sáré lura wọn anábì já hadith Bukhari tí Abu Hurairah gbà ń ọlọ́ni la taqumu as-sa'atu hatta yuqbada al-'ilm ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الهرج وهو القتل القتل وحتى يكثر فيكم المال فيفيض حديث بن صحيح البخاري وشاء الله اني القيامة قنيدة قسني سلة تيجي في كايمة كون لي إلا ريلو سلة يوم أقوى زلازل earthquake ní mọ̀ ṣẹlẹ̀ gẹ́ ìlú kan báyìí lẹ́ rí báyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ lé wọ́n rí ẹwọ́ ètò ṣẹlẹ̀ níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn nígboro Àbújá ìkẹ́ náà ń bọ́ láti sọ fún mi wípé àwọn scientists àti àwọn kìíní àwọn environmentalists wọ́n ti sit down on the issue um, uh, research wọn ni wípé tí wọ́n bá fẹ́ drill borehole pé at least tàbá dúrìlì bọ́ onílé kan káwọn lè rí mi tí wọ́n tún gbẹ́ ó yẹ kó tó bí ilé bíi mẹ́wàá síbẹ̀ so ilé àkọ́kọ́ ó gbẹ́ bọ́ọ̀ ilé kejì ó gbẹ́ bọ́ọ̀ ilé kẹta ó gbẹ́ bọ́ọ̀ in short time earthquake padà máa ń ṣẹlẹ̀ torí pé àwọn mẹ́ṣíìnì wọ́n fi ń gbẹ́ bọ́ọ̀ yẹn yóò ti wíkì abẹ́ abẹ́ ilẹ̀ yóò fi ìṣẹ̀lẹ̀ kílé máa rí yóò máa wá ṣẹlẹ̀ nígbà sọ tó mú jazakumullahu khair lábala àmàlélé lábala àkídà ìgbàlódé alkiyama ṣe kí ni o ti súnmọ́ ni ìbọ́lọ̀ mọ̀ pé wọ́n mọ̀ gbẹ́ bọ́ o ìbọ́lọ̀ ń já mọ̀ gbogbo nǹkan yóò mọ̀ ṣẹlẹ̀ káfílẹ̀ oró omi tó wù wá mu kó tó fi lé ànẹ́bì lórí ahọ́n wípé lára àpẹẹrẹ ìgbà alkiyama súnmọ́ ni pé kí ni ilẹ̀ ó mọ̀ rí tí wọ́n kà ní gbọ́ ẹnugbọ́ tẹkinọ́lọ́jì lásán á gbọ́ yí pé ó ní tọ́lọ́ fi ń sọ fún wa lọ́rọ̀ ọlọ́run sọ fún wa ní pé ẹ̀tì palẹ̀ mọ́ ẹ̀dìmọ́hun ẹ̀takútò ohun ẹ̀jìnà fẹ́sẹ̀ tẹ́rọ ànìkan ti ń gbẹ́bọ́ ohun ni àwọn tí wọ́n jámọ̀ pé wọ́n ń gbẹ́bọ́ owó igbe lọ́dọ̀ tí wọ́n ní sẹ́ẹ̀tì kò kí ṣẹlẹ̀ bóyá ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí bí bá ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ tí wọ́n náà ń sàpẹrẹ pé kí a máa ṣe kí ni osùmọ́ náà ni lẹ́yìn náà anábì ní àdánwò lóríṣiríṣi yóò máa ṣẹlẹ̀ yóò fojú hàn ìpara ẹni pàkúpọ̀ ó fojú hàn bá ṣe ń para wọn lórílẹ̀-èdè yìí ìgbà míì tẹ́ bá wá gbọ́ wípé wọ́n bọ́ǹbù ara wọn àwọn kan gúnra wọn lọ́bẹ ẹ wà á fẹ́ gbèjú láti mọ kí nìdí gan ẹ nímọ̀dí gan ní pàtó gan lọ́sùn para wọn. ẹ nímọ̀dí arákùnrin kan kò sí láyé mọ́lẹ́ nì ó jẹ́ tí mo mọ̀ dáadáa mo rí máàkì kan níbi ojú rẹ̀ báyìí wọ́n wá bi léèrè pé kí ló ṣẹlẹ̀ wọ́n ti stitch máàkì yẹn ó ní wọ́n gún onígò ní wọ́n gún onígò ní ẹ kí ló ṣẹlẹ̀ ó láwọn ìyàwó ti jọ nínú misunderstanding so wọ́n wá lọ bí town sport tó máa ń ṣe ní school káàkiri so wọ́n ti wá hang around òun náà sì rèé kó tó kú jama ó sàn ogun ó kàn lè rí kó níbo lẹ́rìn yóò gbà kọjá àbí kò gan máa bí wọlé ìgbà gbígbà olófẹ́ bóòlù ṣe fẹ́ rìn tó ti wá wò pinnu táwọn fi lè fún ìṣẹ́ ní káwọn gun nígò wọ́n sì wá gùn wọ́n lòun wẹ̀yìn báyìí wọn orí wọn wọ́n lòun wá pé àwọn ẹni tó gùn nígò yìí kìí ṣò nìkan wọ́n pọ̀ wọ́n sì ń bẹ ní sọ̀rọ̀ǹdìn tó ò bá wà nǹkan kan dá lọ́gbọ́n wọ́n lè padà wá pa òun wọ́n pé tó ń lè ṣe ni pé òun jọ̀gùn òun wá kiri mínírà

so ìyá tí wọ́n gún nígò ní ìsìn kò mọ́tò tó rẹ̀ gún ngò tó bá ti pé yẹn ẹ̀rẹ́ ti bá lọ bẹ́ẹ̀ bóyá bíríìdì nǹkan tó kú ó kú lórí tí ó mà ìpara ẹni pakúpa lára àpẹẹrẹ pálíkì àmọ̀ súnmọ́ ni síta àwọn fúlàní tó ń sọ báàbò èyí lánàá sọ ni kó wá kàn forí gbá ìkan sọ fún mi nínú àwọn tí wọ́n ti rí ìṣẹ̀lẹ̀ yẹn rí tó ṣẹlẹ̀ sẹ́ni wọn lówùúrọ̀ tèmi tàjọ ń sọ̀rọ̀ brọ́dà ó mú àwọn mélòó kan náà wọ́n lọ fún kọ́nfẹ́rẹ́nsì lórí dáwà wọ́n ń darí bọ̀ wọ́n sì dá wọn lọ́nà wọ́n sì mú dráìfà tó jẹ́ brọ́dà àti brọ́dà míì tó ń jágbà tó pé bóyá ló ní ọkọ̀ yẹn wọ́n sì mú wọn bọ́ọ̀lẹ̀ wọ́n ní ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́lẹ̀ ayé àbẹ̀jẹ́ kìnnìkan mẹ́bàá ṣe find the way ara yín àwọn méjèèjì náà la la need wọ́n sì kidnap wọn ó níbi tí wọ́n fẹsẹ̀ rìn sí express mice ni wọ́n gbé alátẹ̀yìn àásèdù mọ́gìrìbù tó wọ́n tó wọ ọbẹ̀ nùgbó ibi tí wọ́n lọ ni wípé bọ́ọ̀rọ̀ yẹn wá ní oníṣẹ́ gbogbo account statement a máa ń gbà lọ́dọ̀ àwọn báńkì tá à ń lò yẹn àwọn mini statement yẹn tí wọ́n update tó ní lákàntì bóyá zero ló ní ni o bí two naira ní bí kíní ni ó ní kíní yẹn náà ò dá o mo ṣe tún bí abíbó onífóònù ọwọ́ ìkànnà àbúrò àti méjì wọ́n gbà wọ́n bá rí sixty five million fifty million náà àkáǹtì ẹ̀mọ́ náà ìwọ yìí orí ìyá Richard and Buhari himself wọ́n lówó lọ́wọ́ tiẹ̀ bọ̀ làwọn gba sixty million naira nígbà tá a rí sixty sixty five náà àkáǹtì ẹ̀ àwọn ẹni gba sixty àyàn bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ni àgbà sixty àfa wọn lórí di ọ̀sẹ̀ kan lọ́dọ̀ wọn wọn ni tí wọ́n bá wọn lẹ́rù ìgbà tó pọ̀sẹ̀ kan tó dọjọ́ kẹjọ ni wọ́n ń sọ fáwọn èèyàn pé kò àwọn òfin ẹ̀pà wọn ni ẹmú mò ń wá mọ́ tẹ̀ fáwọn ṣeré ẹ̀ẹ́sẹ̀ wọn mi lẹ́sẹ̀ ẹmú ẹni àwọn jẹ́ gan o. anikẹ́mísì mẹ́rin ẹ̀ ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ten million ẹ̀ ń sọ̀rọ̀ thirty million sixty sí twenty million negotiation yìnyẹn o kò kò kò dọ́gba wọ́n sábẹ̀ wọn sórí ten tẹ́yìn mẹ́rin yẹn ti wá mú wọn níjọ́ kẹjọ àwọn ò pa wọn o ìgbà tí wọ́n wá rí wọn gbà tán fún wọn lówó yẹn tán fún ten million naira yẹn tán múra yẹn wá sọ wípé nínú tó pa òun lẹ́kùn jù tó jágbà wípé ẹni tó jó lórí wọn bí yíbò ni àwọn tó kù fúlàní ni wọn wàláhì kan máa ń lídì tàájùdù fáwọn bí tí mo lọ ní ẹtẹ́kùn sí ń ọ̀gá wọn ní níbo àwọn tó kù yẹn lágbára náà fi bára wọn sọ̀rọ̀ níwọ̀n àwọn pé káwọn síta tó ní wọ́n ti rí wọn pé nùgbọ̀n kankan pé àwòrán ẹ̀sìn ń bẹ lára wọn pé nàtàhà jẹ́ ẹjá yìí dẹ́ka kí n fọ́lọ́run lóru òun ló ń síwájú pé bọ́lá yìí ní òkè mọ́ wá ń sun ẹkún pé ah, àwọn àpèkalẹ̀ àwọn abà sọ̀rọ̀ pé ah, wọ́n tó lọ sí ní hafiz ẹ̀sìn tún wọ́n ládé bí pé o tún jí àwọn sí tahajud kí ló sún ọ débi iṣẹ́ ìdè Boko Haram náà làwọn tẹ́lẹ̀ tí ó ń pàtà sí àwọn tí ń tún nìsí àwọn gbọ́dọ̀ survive náà gbogbo wọ́n tí Buhari wage against àwọn nínú Sambisa àwọn fọ́n káàkiri ni so àwọn gbọ́dọ̀ jẹ́ àwọn jẹun pé ìfà tó ń ti fẹ́ tún bá gan pé ṣùgbọ́n agreement ti ń bẹ láàrin òun àtọ̀gá àwọn èèyàn pé tó ń bá fi lè sọ pé òun ṣe mọ́ yóò pa òun ni oníkẹ́dẹ̀ máa wò ó gan ní rescue àwọn gan lọ́dọ̀ àgbà àwọn tó gbọ́ bí ọjọ́ kẹta lọ́gá ìjìnlẹ̀ pa àwọn dànù àwọn family àwọn eléyìí wọn serious àwọn ní sixty million naira ransom wọ́n na sí twenty wọ́n na sí ten owó tí ń gbé tó I blow their head wọ́n fa wọn lórí dànù so èyí ló máa ń sọ fọ́gà pé ah, ẹ mọ́ pa wọ́n náà àwọn ènìyàn mú un wá ó ló máa ń sun ẹkún ni ẹ dàgbà wà béèrè pé òkè kí ni tó dákọ ní ìsìn òun fẹ́ survive tèyí wọ́n fẹ́ survive só túmọ̀ sí pé kó má torí rẹ̀ mọ́ wá gbẹ̀mí lẹ́nìí so lára àpẹẹrẹ pé alkiyama òsùnmọ́ ni o ìpara ẹni yóò pọ̀ ànábì yìí owó sí pọ̀ tó wọ́n máa sàn owó pọ̀ ẹni pé kò ní sí kò ní ní àlùbáríkà abẹ́lọ́ subhanahu wa ta'ala gbogbo ilé ìta ṣe ní àlàyé fúnra wa yìí nínú àpẹẹrẹ tí ń túmọ̀ sí pálí kìyàmà ń bọ̀ kọ́lọ̀njẹ́ wúlò fún wa gbogbo eléyìí àwọn àpẹẹrẹ kéékèèké ní fúnra kìyàmà hadith kan méjì bí àwọn afọ́nímàrí ní ṣàlàyé rẹ̀ fún wa ó ṣàlàyé àwọn àpẹẹrẹ ńláńlá tó ṣe pé àti bá ń bẹ lókè pẹ́ńjọ́ náà tọ́ bá ti rí àwọn náà gbọ́dọ̀ tún máa kan wípé ẹ̀mí gùn sí ń bẹ torí pé láyé gan ní lẹ́rìn náà ilé ayé gùn lẹ́rìn bìlẹ̀ tí ti ń bẹ ń bẹ ó gùn lẹ́rìn so anabi sì kó àwọn àpẹẹrẹ yẹn ń lọ bí mẹ́wàá ó kún wọn sínú hadith muslim ta'ala wọ́n gba hadith yẹn wá لا تنوفيفة الغفاري رضي الله عنه ولاطلع اطلع علينا النبي صلى الله عليه وسلم ونحن نتذكر فقال ما تذاكرون قلنا نذكر الساعة قال إنها لن تقوم حتى تروا قبلها عشر آيات فذكر الدخان والدجال ودابة وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم ويأجوج ومأجوج وثلاثة خصوف خصف بالمشرق وخصف بالمغرب وخصف بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم أو إلى محشرهم afáwọn òfẹ́fà قرن dáhùn kó bá قلوا إن شاء الله يوسعون جوكا نبعتون sáwọn jọ́ka táwọn ń ṣèrántí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ó ṣe ọlọ́run wá ní kíni tẹ́ ń sọ ń pa rẹ̀ kíni tẹ́ fi rán ara yín létí ó láà fún ṣe ọlọ́run léèrè wípé a fún ìdáhùn pé ọ̀rọ̀ nípa alìkíyàmà là ń sọ ànábì wa fi kún ó ní sẹ́rẹ́ alìkíyàmà yìí ò ní ṣẹlẹ̀ o títí tẹ́ fi rí àwọn àpẹẹrẹ mẹ́wàá kan àpẹẹrẹ àkọ́kọ́ ẹ rí èéfín eléyìí ti ṣẹlẹ̀ síwájú èéfín yóò kódà nínú àwọn àfáà tí wọ́n kọ́ ń pa rẹ̀ nínú albidaya wa ibùn ibn kathir rahimahullah wọ́n ní sáìdì ni èéfín ti súyọ kò sì sí gbogbo àwọn àfáà tí wọ́n bẹ gbogbo ẹ̀dá tí ń bẹ ní mẹ́kà àti lásìkò òun náà ni wọ́n gbọ́ yé àpẹẹrẹ ń da ọkọ̀ yìí náà làwọn rí tẹ́fì yìí ní agbára èyí ló àwọn àfáà tí wọ́n àfáà sọ pé rárá pé èéfín ń bẹ tí pé ìlànà bí rí fàásì àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì àdẹ̀jáàlì lára àwọn àpẹẹrẹ àwọn tó bá ti bẹ́ lókè ìpẹ́njọ́ náà kánmọ̀ pé ilé ayé ti tán o ń ṣe lọ́n jámà alayhi salatu salam pé láàárín níwájú orí rẹ̀ báyìí ìtọ́nà wọn kọ síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe dáa káf fàáf rọ̀ yẹn ni pé kèfèrí lẹ́ni wọ́n tó bá tẹ̀lé òyà kèfèrí nù ọlọ́sìn bú ní àwọn agbára tó tóbi de ipe lásìkò ẹ̀rìn yóò rọ̀jò lásìkò òjò yóò sọ̀dá lásìkò ọ̀dá yóò sooru kódà nínú tí ó fi máa convince àwọn èèyàn òun ni wípé bàbá yín tó ti kú ní centuries mẹ́wàá sẹ́yìn ẹni mi lọ̀dí sáré rẹ̀ wọ́n bá débẹ̀ yóò pó kọ rẹ̀ yóò sì pé sì dìde sọ ọ́nà ní wípé yóò múná yóò náà sọ́wọ́ kejì yóò rẹ̀ ní tó bá tẹ̀lé nínú yín yóò náà o ẹni tó bá sì tako tó ń tọ́ tako nínú yóò wọ̀ náà o ànábì wa sọ pé jannatuhu narun wa naruhu janna gbogbo ẹ̀yin tí ṣẹlẹ̀ yìí bá bá láyé ńgbà náà ẹni bá ṣe pé iná tiẹ̀ ló faramọ́ kò ń wọ̀ bó bá wọ náà tiẹ̀ òun dẹ̀lì jẹ́nà tọ́lọ̀ fún un àbẹ́ni bá lẹ́rù rẹ̀ ń bá wọn pé gbogbo àwọn nǹkan tí ń ṣe tó ṣe pọ́nà nìkan ní ṣe ìtaàrí lọ́wọ́ rẹ̀ yìí tó wá bẹ̀rù sí tó fi tẹ̀lé àlìjẹ́nà tó wá lóun fi sí iná tọ́lọ̀ ní ó jáde sí fún un yóò ṣẹlẹ̀ tòkẹ́ nǹkan wá ló mọ sáyẹ́nsìsì lẹ́nu débi wípé àwọn amẹ́ríkà ní masiru dajali kìí ṣe kìí ṣe masiru dajali sọkúsọ ni o ara wọn táwọn sọ nìyẹn táwọn yẹn sì lọ ti sọ́dọ̀ wọn káàná ní sọ tó lágbára tó báyìí kí wọn ní mẹ́rin amẹ́ríkà ní masiru dajali àwọn òtakò yín tẹ́bá ní bẹ nínú àwọn jews tí wọ́n gbòǹdò wípé àwọn náà ń fẹ́ kí masiru dajali ó jáde láàrin àwọn lára àwọn àpẹẹrẹ tó má sì lánàbì sọ̀kalẹ̀ nípa rẹ̀ àwọn náà sì mọ ẹmúléètì àpẹẹrẹ yẹn kó tó dé àbá yín àjà yín nìyẹn lóyìí tó ń dánàbì sọ ni pé ọlọ́run bá yín ó lójú àmọ́ ojú mi sì dàjà ní ṣe kí ni ojú rẹ̀ dà nínú àdìsí ni àlébí ní kò tiẹ̀ lójú kan rárá sọ̀wọ́n lè náà sì dìde lẹ́nu wọn làwọn àwọn fẹ́ try láti fertilize ilẹ̀ kalẹ̀ fún mọ̀sílù dàjà sàwọn náà bá fẹ́ gbogbo ìgbà ṣé ìgbèjú kan ni wọ́n ń dé wọ́n bẹ̀ lamẹ́ríkà tó wáyé pàwọn ẹ̀mọ́ bá rí fáàsì wípé àwọn náà fẹ́ gba mọ̀sí ìdájáàlì lálejò ààbọ̀ jiyàn yíhùn àmọ́ kọ́ ní mọ̀sí ìdájáàlì yẹn òní wá pé amẹ́ríkà ni mọ̀sí ìdọ̀jẹ́l ẹnìkan tó bá ní nínú òní gbà lọ́wọ́ rẹ̀ kó sì tún bá torí pé ó ń ṣe ọlọ́ọ̀lẹ́ sùràtù sẹ̀lẹ́m ó ní ká máa ké sùràtù káfí gbogbo ọjọ́ ojúmọ́ à bá àmà ká torí pé kí ni kó lè sọ wa kúrò níbi aburú tí n já sí pé ẹ̀dá yìí lóòótọ́ lódodo ń bọ̀ bákan náà dábà kan ó jáde bó ti wá ní sọ́ọ̀tù ilé ẹranko wo bó ni ó ṣe rí ànábì òjúwe rẹ̀ kò sì ní wá màá rẹ bó bá jáde nínú ilẹ̀ yìí yóò mọ ké sáwọn èèyàn yóò mọ ṣe wá sí kíkẹ́ kíkẹ́ ẹ̀yin yẹn ẹ̀bẹ̀rù Ọlọ́run bá mọ́ ẹ̀ páyà Ọlọ́run bá ìwà ìṣẹ̀lẹ̀ tí ń lọ́sẹ̀ náà nìkan táwọn yóò máa ṣe máa irú kí leléyìí kí ní sọ lẹ́nu yìí irú àwọn kan wọ̀nyí yóò ṣẹlẹ̀ yíyọ oòrùn láyé rẹ̀ ò ní ṣe é ṣe mọ́ ibi tí ń wọ̀ ló ti máa yọ ibi tí ń gbé tí ń wọ̀ ló ti máa ibi tí ń gbé tí ń yọ ló ti máa wọ̀ gbọ́ àwọn àpẹẹrẹ wọ̀nyí àwọn àpẹẹrẹ ńláńlá ni fún alkiyama èyí sáwọn márùn ya máa lè sẹ̀dá yóò padà sọ kalẹ̀ so irú ẹni tó sọ tàkọ́kọ́ nígbà masiru dajjal olóòtú sọ ìlú eléyìí náà ó ní ìsákan ìsákan òní wá náà ìsá ìsá òsè ní wá gbogbo àwọn ọmọ lẹ́yìn wọn tó ń kéwú lé kéwú lọ́sì gbàgbé lè gbọ́ ẹ̀ ní rí kan nínú àwọn ọmọ tó kéwú lé kéwú wọn yẹn kámọ̀ lè dákọ́ lé kéwú wọn tí wọ́n yẹ ta kó pé ìsá ayé kí sì lè rí wọn gbogbo àwọn àdìsí wọn ò gbàgbọ́ wà innahu la'ilmu lis-sa'a ní rìwáyà ni wà innahu la'alamu lis-sa'a àtàwọn àyàtì nínú sọ́ọ̀tì nìsáà tó ń sàfihàn pé sámọ̀ wáyé gbogbo àwọn àyá tí wọ́n yìí wọ́n dìbọn kẹni wọ́n ní kò ní wá tó torí pé tó bá ti fi lè wá a jẹ́ pé àkídà mùsùlùmí lọ́dọ̀ tí wọ́n ó fẹ́ do àkídà àwọn Christians táwọn gbà wípé isa ń bọ̀ tó torí bẹ́ẹ̀ gbogbo tó wá nípa ọ̀rọ̀ isa tó àwọn tako Quran ó sunna ìsìnkú ara mùsùlùmí fúnra síra rẹ mọ́kò sọ́wọ́ lẹ́nu wọ́n dùn gan náà tó bá jáná sí báyìí ìlú kókọ̀ ìsàmbọ̀ wá o yìí sọ̀kalẹ̀ Yájújù wà Májújù àwọn ẹ̀dá méjèèjì yà aláburú ẹ̀dá ni wọ́n bọ́rọ̀ wọn ti wáyé àwọn náà wà lé ayé àwọn kan ń sọ pé àmọ̀lẹ́kà méjì ni tí sọ ọlọ́run látara obìnrin kan lókè ọlọ́run ńgbà náà sọ fún wa méjì ni ẹni bára bí sọ fún wa mọ́ nípa yájà ti màjújù náà ní pé wọ́n jẹ́ àwọn àpẹẹrẹ nínú àwọn àpẹẹrẹ tàbí ìbálìkì àmàdé kí ni ipa tí wọ́n fi ń gbé lórí ilẹ̀ irú ẹ̀dá wo ni wọ́n mọ̀lẹ́kà ni wọ́n tẹ́lẹ̀ ni ẹranko ni wọ́n ànábì sọ gbọ́dá ti wá ní tàǹsán so ìsọ̀rọ̀ ilé yá ti gbogbo àwọn yẹn kì í tí ọ̀rọ̀ nípa àlùkìyàmọ̀ gan kọ́yàn àwọn ẹ̀kọ́ tá a lè dì mú nípa àwọn àlàyé tá à ń ṣe nípa àpẹẹrẹ àlùkìyàmọ̀ yìí tẹ̀jìdìdì ìmáàni billahi wa rasulihi wa dhalika min i'tibarina bi dalail an-nubuwah ad-dalata ala rububiyyati llahi min jihatin wa sidqi nubuwwati muhammadin sallallahu alayhi wa sallam min jihatin ukhra àti ń já mùsùlùmí ọlọ́run níjà jẹ́ nǹkan mi lẹ́yìn mùsùlùmí ṣùgbọ́n àmà ń gbọ́rọ̀ àwọn nǹkan wọ̀nyí káfí lè ṣe ìmọ̀nì wa lọ́tún nípa ọlọ́ àtẹ̀nẹ́bì ìmọ̀nì wa tó ti fẹ́ kú kárí vaivu ẹ̀ títí ìwà máa ń gbọ́rọ̀ àwọn nǹkan wọ̀nyí lọ́pọ̀lọpọ̀ ọgbà èyí ó dẹni tí ó gbọ̀ ńlá fún ayé jàlù kìlámà yóò padà wà nínú àwọn ìtọ́nà ń sọ pé wọ́n máa ń ta ilé ayé yìí ilé ti wá fẹ́ di nǹkan ńlá lójú èèyàn bàbá bẹ̀rẹ̀ sí ṣàlàyé àwọn kan wọ̀nyí nígbà máa mọ tító bí ọlọ́run ọ̀nà kẹniyẹn nítorí jẹ́ àmà wọn mọ̀ ó tó ìjánabi Muhammad sallallahu alayhi wa sallam lọ́nà mi gbogbo anabi ò bá jánabi lóòótọ́ gbogbo tó sọ̀kalẹ̀ yìí tí sì ṣẹlẹ̀ yìí kò ní sọ. nínú haythu anna al-mawta was-sa'ata la ta'ti illa baghta ẹjá tètè padà sọ́dọ̀ ọlọ́run ẹjá túnbá ẹjá takútì torí pé bẹ́ẹ̀ ni bọ́lá ni ìwọ mọ́ ma bẹ́ẹ̀ ni bọ́lá ni ìwọ ló mọ́ àjọ ríra wa lẹ́nìí èyí tá a mọ̀ wí àwọn fúnra wa sétí ara wa àwọn tá a láǹfààní àti gbọ́ à ń gbọ́ ìjọ kan ní ah assalam ọlọmọ ya ìyá wa ìbìnrin rọ́jú mọ̀ jáde láyé o ẹ̀dáhùn bàbá láǹfààní ẹ̀yà débi jìnnẹ́sà rẹ̀ ó tán fún yàn náà nìyẹn. ah usas ọjọ́ tẹ wá fún lẹ́tọ̀ ní Muhammadiyya bọ́ọ̀dà kan báyìí báyìí báyìí níbi tó ń jókòó sí báyìí báyìí àwọn ní. sẹ́kọ̀ máa ṣẹlẹ̀ ni kò kì í àbí ń wọ́n ní àná ni. alkiyama ń bẹ o ikú ń bẹ o bàbá ń gbọ́rọ̀ alikiyama ṣe tí báyìí yóò jẹ́ àtàjì nínú àwọn àǹfààní kẹta àbáwọn àǹfààní tá a tún rí mú òun ni al-iqamatu wal-musabara ala al-imani wal-ilmi wat-ta'allumi wal-amali s-salih والتزود بالتقوى مخافة النقص عن العقبين بعد الهداية وحتى لا نكون ممن يصبح مؤمنا ويمسي كافرا والعياذ بالله ká lè ní ìfaradà àti sùúrù lórí imani àti ìmà àti wíwámà àti ṣẹ́ẹ̀rẹ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ alkiyama yóò kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kí yẹn ní ìfaradà lórí imani èyí ó ti mọ̀ pé gbogbo àwọn tí yẹn bá ń kojú ní sọ̀rọ̀ níbi pé yẹn ń ṣètò ọlọ́run ó mọ níwọ̀n láyé ẹ̀kọ́ yẹn ó ó ní tọ́lọ́ ti ní kó gbọ́yé ó lè mọ́jà sí tó dín mọ́lìkù kó tẹ̀sí pé múlò kúrò mẹ́sì gan ni bàbá gbógun ti ọ ìyá gbógun ti ọ ó ti ẹ̀rí gbógun ti lọ́dọ̀ òbí àmọ́ lọ́dọ̀ ìyàwó nulẹ̀ gbógun ti lámbẹ lọ́dọ̀ ìyàwó ìyàwó mi ìyàwó ọkọ mi áá ah, ah. ó ní máa ṣe jọ orí tẹ́lẹ̀ náà pàtó ní bẹ́ẹ̀ lọ wá sí àwọn àbá kan báyìí ọ̀rọ̀ yìí sì change ẹ̀ẹ́gì ah, ní ilé ìrìbá ẹ̀ẹ́gì ní kan áá ó lágbára ọ̀rọ̀ náà lọ sí lè dé bẹ́ẹ̀ bàbá ṣe ọba ṣe ní ìsìn ẹ wọ̀n lẹ́jà bẹ̀rọ lọ́wọ́ ilé ọlọ́run bẹ̀rọ ẹ̀lẹ̀ sí ní ẹ̀rùn náà fi náà dẹ́rù bàyàn tó pé gbogbo ti láì lọ́bọ̀dọ̀ ìyàwó torí wọ́n sẹ́yìn sọ fún àwọn ọmọ wípé ayálà sọ́lá ẹjá lọ kírun ẹjá lọ kírun ẹjá ó ní sùúrù ní ìgbòrò ní sùúrù èyí tó gbọ́yọ́ ní òdodo ẹ̀sìn ló fẹ́ lò tíyàwó gbà ọ́ láyé yìí àbí ọkọ náà síyàwó yìí náà mọ̀ sí rẹ̀ dáadáa so yẹ wo is better kó o gbọ́dọ̀ kan wọn lọ́nu wọn kan fẹ́ ọ sílé ó lè máa ṣe yẹnu létè mi rà tíyàwó bá lọ rọ sọ fáwọn ọmọ ilé télọ̀ tíyàwó náà wọn bá wọn sọ á ní ìwọ ló rán eléyìí ọlọ́run yẹ kí n lọ sọ́dọ̀ tí lọ́lọ́ ránṣọ kí n lọ sókòtà àwọn ọmọ tèmi báyìí ó sì rà mí <laughs> ẹ rí ìwúrú àwọn challenges wọ̀nyẹn ọ̀rọ̀ ìmọ̀ gbọ́rọ̀ alkiyama yóò jẹ́ kí yẹn tají èyí ní farada èyí ní sòrò èyí fi pẹ́ra ẹlẹ́sẹ̀ kalẹ̀ láti bẹ̀rù ọlọ́run torí kí àtibọ̀tán bí kó mú kadà wá báyìí lẹ́yìn ìgbà yẹn ti mọ̀nà tí ṣe yóò fi di wípé èèyàn kó sínú àwọn tó já sí wípé wọ́n jí mùsùlùmí ìgbà tí ó padà dánwọ́ ọ̀rọ̀lẹ́ ayé wọn wọ́n padà kún kèfèrí eléyìí ẹja máa fún o níbi tá a jẹ páàmù àwọn èèyàn orí mọ́nì sọ́mọ́ níbi tá a dà lọ́jọ́ iwájú àwọn èèyàn orí mọ́nì sọ́mọ́ wọn ò rí sẹ́ẹ̀rẹ́ ṣe mọ́ ẹni tó máa fi lè ṣe nǹkan báyìí wọn ò ní jẹ́ kó rọ́nà lọ tí òun ò ní ṣe gbogbo àwọn kan wọ̀nyí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìfún wa a wíwá àwọn لقبي عدم الركون إلى الدنيا لا سيما وقد حان الرحيل ودنت الآجال وقد كثر الموت الفجأة بسبب الحوادث وسرعة المفرطة أو مفرطة وتهور القيادي الواضح والأمراض المهلكة المستعصية نظرا للبعد عن الله تعالى وعن منهجه القويم وصراطه المستقيم وعدم اتباع سنة المصطفى sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀kọ́ yìí ó ṣe kókó ẹmẹ́jà takú ti ilé ayé pàápàá jùlọ àsìkò ti tó ìgbà wa ti súnmọ́ ikú òjijì pọ̀ láwùjọ gan ikú ọ̀wọ̀wọ̀ pọ̀ láwùjọ bọ́dọ̀ kan bá kú nínú fámìlì lẹ́nìí bóyá lóṣù tó tẹ̀lé ẹlòmíì tún kú nínú àdúgbò kan náà kí làwọn yóò sọ ikú ọ̀wọ̀wọ̀ ìbò wọ́n ti sí ẹ̀dẹ́kùn ọmọ Yorùbá ní wáà wọ́n àti wọn ni wọ́n ṣe jáde fún wa àwọn ayé lé o gbogbo àwọn ọ̀dọ́ tó yẹ wọ́n tún lọ àdúgbò ìṣe lọ́jọ́ ọ̀la àwọn ni wọ́n ti ń yọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan yìí tí wọ́n yọ nígbà bí èèyàn yọ ìbùkún òmù èbè àwọn òbí ló mọ̀ pé àwọn tó yẹ tẹ́yìn wa ṣe yẹ wọ́n tọ́la wa ṣe ọ̀nà wọn kú yìí ẹ̀yìn ayé ṣàánú wa àfi ti ń ṣe àfúyín ti yìí tí wọ́n tẹ̀ ń fún wọn mistake ni torí wọ́n tí mùsùlùmí bá ti ń gbéṣà rẹ̀ kọjá mọ́ṣáláṣí aburúdé ẹgbẹ́ akídà mùsùlùmí ni gbogbo ọjọ́ àlàmísì ayé ìgbà kan àwọn yóò gbéṣà rà wá mọ́ṣáláṣí ṣùgbọ́n máa sọ ní ogúnnú àkídà wípé mọ́ gbéṣà rà rẹ̀ kọjá sẹ́yìn báwọn tó ń gbéjọ kọjá mọ́ṣáláṣí mo náà gbé lọ oríta náà gbé lọ èmi wá sàgéèzì kẹkẹ bẹ̀rẹ̀ mùsùlùmí ó mọ́ fọ́ ni àwọn èsù yẹn àwọn náà wọ́n ti gbẹ́gẹ́ o àwọn náà ti lo modern life inú àwọn orin nìsín àwọn tó fáìn ibẹ̀ ló gbé sára òun sí wọn ò fẹ́ jẹun nínú àpáàdì náà torí pé ń gbà pé primitive life ni ẹ̀rọ àwọn sì mọ̀ ń lo àpáàdì jẹun àwọn náà ti di ọlọ́rọ́bù èṣù èṣù kàn graduate lójoojúmọ́ lára àwọn èèyàn nítorí oúnjẹ tẹ́ gbé fáwọn èṣù náà lẹ́ni tó ń ra arú àwọ̀ yìí tí wọ́n kò lè fi jẹun lé à ìyẹn fi ti wọ́n ṣe nì so ibi tí yóò wọ́n ti sí nù ànábì sì já mọ̀ wípé ikú ọ̀wọ́ wọlé ṣe kíni ó ṣẹlẹ̀ so lára àwọn ẹ̀kọ́ míì tí wọ́n àwọn ọ̀dẹ́lẹ́kọ̀ọ́ yìí máa ń kọ́ wa ó ní wípé ká mọ̀ pé ntálò ńlẹ̀ ayé kéré sí ìtálò lójú àlùkìyàmọ̀ ntálò ńlẹ̀ ayé kéré sí ìtálò ní sáré gbogbo àwọn bàbá wa tí wọ́n jágbàlagbà mọ́ṣáláṣí ilé nínú ìsinyìí táàbà yọrí ìjòkó ìta níwọ̀n náà lọ́n járí yín pẹ́ o bàbá wa kọ́lọ̀n bá sẹ́ yín kù kẹ́ lu ọgọ́rùn ọdún sí láyé à ń nínú tó gbé oníkálukú rí tá a jọ́dọ̀ ẹlòmíì gẹ́ fẹ́ ẹ̀mí pé ọgọ́rùn ọdún ilé ayé yóò ti bàjẹ́ kì ń gbà yẹn tó bẹ̀ nígbà tó sì pé àwọn tó yẹ kí wọ́n kọ́ ìrìntẹ̀ láṣẹ ọlọ́run gan ti di wọ́n ti di ọmọ lẹ́yìn fẹ́ṣù bí tí wọ́n bá ti ń ṣe pé wọ́n lẹ́ súnmọ́ ni wọ́n mashallah wọ́n sọ tawhid màtó hmm. bá ń súnmọ́ kó wálẹ̀ rí bọ̀ wọ́n lọ́ ìgbé ayé àwọn fi ewu sheikh mawa afkar oníbẹ̀ẹ́ni ìtàwọn àgbàlagbà bùn wà náà ní sọ́ọ́lẹ̀ ìlú àwọn àgbàlagbà bùn nítorí ọlọ́run tó ju àfikáàrù àárọ̀ àti tìrọ̀lẹ́ lọ lọ́dọ̀ àfáhùn súnà ewu ló ń bù yí àwọn tàà sí ń tẹ̀lé wọn ṣàlọ́ náà dárò tìláwà kankan pàtó bá di wípé ìbára ẹni ṣe táyé para ní pọ̀ tẹ́jọ ń súnmọ́ra yín lẹ́rú mọ́ wá báyàn àbà ìbànújẹ́ ni nígbà náà wọ́n ti wọ́n pé wọ́n lóun gan bó bá tásìkò gbogbo orí àwọn àtàǹbá káàkiri mẹ́jẹ̀ ń kíkẹ́ fèrí náà kátó wá sọ pé àwọn tó ṣe àṣẹ pé wọn ò súnmọ́ súnmọ́ nìyẹn o àwọn ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ máa gbọ́ lóòrèkóòrè kábi tún gbàgbọ́ wa ṣe kábi tún mọ́ni wa ṣe kábi tún àkídà wa ṣe kábi tún rí àjọ ayé wa ṣe gbogbo àwọn ìwà pálapàla tí ń bẹ lọ́wọ́ wa yìí irú àwọn ọ̀rọ̀ yóò lè túnṣe fún wa níparí ìkan nínú àwọn tó ọmọ akẹ́kọ̀ọ́ Kwara Poli gbà yẹn nínú investment Kwara Poli gbà Ramadan ń bọ̀ wọ́n wá sí pre-Ramadan lecture kan ní Central Mosque lecture tí wọ́n wá pè wá ó wá ń ṣe lecture nípa Ramadan ó ṣàlàyé definition Ramadan gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bóyá kan wá ń bẹ láàrin wa ń gbà yẹn lára wọn tá jẹ́ students àwọn MSS ọ̀rọ̀ ìsábà pọ́n lójú ẹ̀ bó ti wù kí lecture òun lágbára tó tán bá gbé àfa àwa náà má ṣe lecture báyìí àjásà ló mọ̀ sí lẹ́yìn sọlọ́lọ́wọ́ ló yóò sá máa tó yí pé ọ̀rọ̀ rẹ̀ máa ń súwa gan láàrin ọlọ́run pé èèyàn ẹ̀ lè lé ìgbóhùn tí ń súnmọ́ yín brother ẹbẹ̀rún lọ́nà tí mi ṣe yẹn tí mi ṣe yẹn tún burú àbí àwọn ọmọ àwọn èèyàn wa láti èkó yẹn tí mi ṣe yẹn tún burú àbí tí kí má gbọ́rọ̀ lọ́ba mẹ́nu tí wọ́n gbọ́rọ̀ lọ́mọ àníkẹ́ mọ́ gbò mọ́ pàtẹ́ wọ́n rẹ̀ ní tẹ́ ń sàjásà lẹ́yìn jọ́tọ́ wá ń ṣe wá ṣe lẹ́yìn wà lẹ́ọ̀dù rẹ̀ kọ́ lọ́wọ́ ni ó sì sọ ẹkún ìfàdúgbọ́jà là oró ti customize wọ̀nyẹn sára wa náà mọ́sálásí dákẹ́ bọ́dà àtúrí ibi tó ká sí tó wà sí báyìí ah, wọ́n àṣẹ ilé náà wọlé ní o àbá ṣe lẹ́kṣọ̀ tán mo sì mọ lẹ́kṣọ̀ àyẹn rí àbájáde àjọ sọ̀rọ̀ ohun tí fẹ́ máa múra lé ló bá dé bá ní eh, sars eh, ẹjọ mo fẹ́ béèrè béèrè lọ́wọ́ lẹ́kṣọ̀rà ṣé wọ́n lè jẹ́ kí n béèrè màtá tó kù ń lẹ́kìn tó ń béèrè question nínú mosque kò lè jẹ́ àǹfààní gbogbo àwa tó kí ló tẹ̀ béèrè ó ló wà pásínà nìsà wọ́n pasara. ló bá súnmọ́ lẹ́kṣọ́rà ó ní sáà ẹ sọ wípé dandan ní ká gbàwẹ̀ lẹ́kṣọ́rà mi ò ní kọ́ mu sọ ọlọ́run sọ pé dandan ní àtànábì ó ní mo ti bọ̀ náà ìyẹn ni so tí èèyàn bá gbàwẹ̀ ńkọ́ ìyá ń bẹ wájú ọlọ́run fún èèyàn torí pé èèyàn ti tako orí ikọ̀ náà orí Islam márààrún ó ní yé òun tó ló dé ó láwọn aláàjì àtàlájà nìkan ní ìrò pé wọ́n máa ń gbàwẹ̀ náà aláàjì àtàlájà nìkan ní ìrò pé wọ́n máa ń gbàwẹ̀ ẹ̀rọ púpọ̀ yìí wọn lọ́yìn nínú ìdílé tí wọ́n ti bí òun bàbá ọ̀tíṣà nìkan ni wọ́n gbàwẹ̀ tó wọ́n years old ọ̀rọ̀ ni mo sọ ni mo sọ yìí o èmi àti a ní funny question ó no ó ní jíbò sí sọ̀rọ̀ yìí ò gbàwẹ̀ rí náà tí wọ́n fẹ́ fàwọ̀ ẹ̀ṣẹ̀ gọ́ọ̀sì wọn ò tí lọ hajj tọ̀ kò ní í ṣe pẹ̀lú hajj so èèyàn lọ hajj kò lọ hajj ọ̀ràn yẹn ni kó gbàwẹ̀ ha so ó ní èyí tó ń bọ̀ wáyé sí ló gbọ́dọ̀ gbá a ló gbọ́dọ̀ gbá eh ó ní bí mo ṣe fẹ́ gbà láti five o'clock in the morning the seven àṣà ṣe wá sí fún un oníkejì ó lọ́jọ́ pé girlfriend ò dáa pé kò tún dáa kí girlfriend àti boyfriend máa jẹ oúnjẹ ara wọn nínú ààwẹ̀ níbẹ̀ ni ó ní kí ló tó fi dáa àfáà ṣàlàyé pé ọ̀nà ìsìnà ni ẹ̀wọ́n sì sì ni níwájú mọ́ṣáláṣí àwọn mẹ́ta àmọ́ ní ìbéèrè yín wà personal lóòótọ́ yi tó ìbéèrè yìí kò sí ìbéèrè public ni wípé obìnrin tí òun bá papọ̀ bàbá rẹ̀ ò tí then òfun ní sodak so òsè akido àìsè yìí ó fi sọ ìbáṣepọ̀ tó ń bóbìnrin ẹsẹ̀ àwọn di zina olókèèrè ó ní ìṣúrò torí pé àwọn tó ń tẹ̀ ń déètì yẹn gan àwọn òbí wọn gan ò tiẹ̀ ń ò mọ́ so olóòdà ẹni five lọ́wọ́ nu wọn ó ní wo ni kò ń filẹ̀ wo ni kò máa àbúgbò ni kò ń sọpọ́ǹkù sí mọ́ a ní gbogbo wọn ni ó ní pẹ̀lú iṣẹ́ àlàwí àwùjọsọ wọ́n lọ́ọ̀ mo fi ọlọ́ọ̀bá búra sí níjọ́ kejì nígbà táwọn tó ní kálù ó sẹ̀sì lájọ ń gbé tí kò wá lọ sí lẹ́kọ̀ọ́ rúùn láti lọ́gbà lẹ́kọ̀ọ́ èmi rí àwọn ọmọ tí wọ́n sátẹ̀yìn lẹ́yìn tí ń sọ wọn pé no no no no it's over mo fi ọlọ́mà búra sí it's over no no no it's over i'm not ready for marriage now it's over later mo padà wàá pè táwọn òbí ẹ bá lówó lọ́wọ́ tó lè mọ tọ́ ní skul kó ìṣe nìka èyí tó bá rí i pé ó lè bọ ọ̀sẹ̀ sìn dáadáa nù wọn fẹ́ẹ̀ tí ò bá gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn sí yóò tají ti ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ẹkọ́nọ́mì ọ̀rọ̀ civilization wọ́n rìn lẹ́yìn ọ̀rọ̀ àkídà ni o wọ́n rìn lẹ́yìn ọ̀rọ̀ tàwíìdì ni ibi tí islam ti bẹ̀rẹ̀ bí tàwíìdì ni àárín islam tàwíìdì ni ìparí rẹ̀ tàwíìdì ni nínú àkídà ti ń jẹ́ tàwíìdì nínú tàwíìdì ti ń jẹ́ àkídà lọ̀rọ̀ tá à ń sọ yìí abẹ́lọ́ subhanahu wa ta'ala bá a ṣe ń gbọ́ kọ́lọ́run jó ṣiṣẹ́ lára wa kó èyí tá a ti ń gbọ́ látẹ̀yìn wá tẹ́lẹ̀ kó já ní kìláàsì tí la ilaha illallah subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk jazakumullahu khairan adúpẹ́ fún àwọn sheikh wa wọ́n kọ́ àtútónú láti ìtí tí ó ti lé ní wákàtí méjì sẹ́yìn láti bí aago mẹ́wàá a rí pé aago méjìlá lọ́kọ̀ sójá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yìí táàmù tí a fún wọn gẹ́lẹ́ táàmù náà ni wọ́n sì dánu dúró yorùbá ọmọ sọ pé ibi tá ń lò ibi tá yà sí lọ́pọ̀ pé ọ̀rọ̀ tọ́fíkì tá fún wọn yìí ibi tá lọ ibi tá ń yà sí náà tó pọ̀ ní ọ̀rọ̀ tọ́fíkì ni torí pé ńgbà tó asogoro wọn ni wọ́n mẹ́nu bà lọ́wọ́ wọ́n tí parí ẹ̀ tí wọ́n fi ní káwọn mẹ́nu bà ti àmàrọ́tù sáàtú alkoboro náà torí àwọn fi ń sáré kánjú pé àsìkò ti lọ káwọn sá mẹ́nu bà jẹ́ jẹ́jẹ́ ìtọ́fànù ilélo ajá mọ̀ pé tọ́pìkì gan ọfẹ́jú ọyẹ kí ọmọ ọmọlẹ́yọ kọ̀ọ̀kan ni ó ti nísìn káyọ̀ bà lè gbà láti sọ̀rọ̀ dáadáa kọ́lọ̀nkọba àsán ní ẹ̀sùn olóorí wọ́n ti díká mọ́ta àgbà lérò pẹ̀lú àmàrọ́tù sáà wọ́n sì jẹ́ àmọ̀pín tí wọ́n pín sí kí ni ẹ̀kọ́ ò ní afẹ́fà yóò ń bẹ̀ gbogbo wọn ti sàlàyé fún wa ẹnu kan tẹ́mi kan tún fẹ́ kí á dìmú nínú àwọn ọ̀rọ̀ yẹn ni pé wọ́n pín àwọn àmàrọ́tù yẹn wọ́n pín sí méjì gẹ́bíṣẹ́ wà ní súnà níbi àmúsàsọ́là àwọn míì sì pín sí mẹ́ta méjì yẹn náà làwọn kan tún pín sí méjì alákọ̀ọ́kọ́ ṣúgọ́rọ̀ yẹn wọ́n pín sí méjì ń pé èyí tó ti dé tó ti lọ àti tó já sí pé tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ torí pé bí sátún nàbí yìí sallallahu alaihi wasallam ìgbé ànábì dìde ní ara pé àpẹẹrẹ alkiyama ti inshikokul qamar gbogbo yẹn ti kọjá òjùpálà méjì fánàbí àṣálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n alamatu sáà alkubra ṣúgbọ́rọ̀ èyí tó jẹ́ èyí tí èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ òun nírọ̀ àyíkí tún mẹ́nu báyẹn